الحمد لله الحمد لله رب العالمين أحمده وأستعينه وأستغفره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أرنيك في الآية eléyìí tá à ń bá lọ àwòrán alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam ipò tí alukur'an àti sunna tó tó ilé ayé sí nítorí kẹ́nifẹ́ sílàkà ó lè bá sílàkà yìí kẹ́nifẹ́ kọ́gbọ́n ó lè bá kọ́gbọ́n àwọn àyá alukur'an pọ̀ jọjọ níbi tá níbi tọ́lọ́ wọn bẹ ẹlẹ́dàá wa ti ń ṣe àlàyé fún wa kí ni nǹkan tí ilé ayé jẹ́ àti pé pápá gan báwo ló ti ṣe kéré ma nítorí kí ẹni tí ó gbọ́n kọ́mọ́bà rẹ̀ pé ilé ayé yẹn ni ó tẹ̀ bàtì ọ̀dọ́ rẹ̀ ní jókòó sí tí ọwọ́ á ti torí nǹkan tí máa tán mú kí nǹkan tí ò ní tán kó sọnù mọ́ ń lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá wa nínú súrọ́tù ali imran aya karùnléní ọgọ́sàn ó ní wa mal hayatu dunya illa mata'ul ghurur ọlọ́run ní ìsẹ̀mílẹ̀ ayé ọ̀dà máa kankan bí ẹ bá ṣe ẹrù ẹ̀tàn jẹ àwọn olùmọ́ni ìtumọ̀ jíjẹ́rù ẹ̀tàn jẹ rẹ̀ òun náà ní kí nǹkan tí máa tán ni tonti bó ti ṣe rẹwà tonti bó ti ṣe máa ń tàn yìnrìnyìnrìn tó máa ń múni lójú múni lọ́pọlọ débi pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa wò pé òun náà ni òun náà ni kókó ṣùgbọ́n kì í pẹ́ tán kì í pẹ́ tán máyà lọ́wọ́ Sa'id ibn Jubair rahimahullah oní mata'ul ghurur ma yulhika an talab al-akhirah. ẹrù ẹ̀tàn jẹ́ tọ́lọ́wọ́n bá ń sọ nípa rẹ̀ òun náà ní nǹkan tó ṣe pé máa kó àìrójú báyàn níbi àti wọ́rùn. ẹrù ilé ayé nǹkan kan ni tó ṣe pé téèyàn bá wò fínífíní téèyàn ṣe àyẹ̀wò eléyìí tó dọ́gba lórí rẹ̀ èèyàn rí i pé irọ́ lásán òfútu fẹ́ tẹ̀tí ọ̀dà máa ń kankan ni. lódodo ẹ máa gbádùn rẹ̀ yóò máa dùn máa yín àwọn nǹkan tó wà nínú rẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá wò dáadáa ẹ rí i pé ẹrù ẹ̀tàn jẹ́ ni o nítorí pé kò sí bó ti ṣe lè dùn tó tí ò ní padà di nǹkan àbámà kò sí bó ti ṣe lè dáa tó téèyàn tara rẹ̀ tún dẹni tó fara kásá kóra ìpájú àmì àrító. Al-Imam Al-Qurtubi rahimahullah. wọn ní ayé tẹ yẹn ńgbà tó lọ ń pè ní mata'ul ghurur ìyẹn ni pé taghurrul mu'mina ẹrù ilé ayé a máa jẹ a sì máa mú ṣìnà ẹrù ilé ayé tẹ yìí báyìí ilé ayé nígbà tí mọ́mìnì bá ń wò máa lérò ẹrù gbádùn náà ní lódodo máa rò lọ ní títí láéláé. èèyàn máa bẹ́ẹ̀ ń bẹ̀ gbére kése yóò sì gbàgbé pé nǹkan tí máa pa tí máa parẹ́ nì. ẹrù ọ̀nà ní nǹkan tá à ń fi ṣàǹfààní gẹ́gẹ́ bí aké gẹ́gẹ́ bí ọkọ́ gẹ́gẹ́ bí àdá gẹ́gẹ́ bí abọ́ ọ̀bọmímú àbí abọ́ jẹun èyí yòówù ó lè jẹ́ kọ̀ bá àjáde mu gbogbo ń tà ń lò nínú ilé ayé ọ̀nà ni wọ́n ń pè lẹ́rù ilé ayé kéèpẹ́ ti fi tán ké lọ títí tí fi kpòrá mẹyàn lọ́wọ́ báyìí ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùmọ̀ nípa tafsir sọ Qatada ibn Du'ama as-Sadusi wọ́n ní mata'ul ghurur ọ̀nà ni mata'un matruk ẹrù kan ní tó ṣe pé bọ́pẹ́ bọ́yá ó padà náà ni tó ṣe kó an tadmahilla bi ahliha ẹ̀rí ẹrù lé ayé. kò ní pẹ́ kò ní jìnnà tí ó fi di ńtọ́ ẹni tó ní lọ́wọ́ táwọn ẹni tó ní náà ó fi bọ́ náà lọ́wọ́. orí àwọn lọ yẹ kí ọmọ èèyàn kó ronú dáadáa kó o mú nínú ilé ayé yìí ẹnjẹ lọ́wọ́ láti tẹ̀lé abọ bá ṣe lágbára ma má kí ilé ayé ọtàn jẹ kọ ọlọ́run ẹlẹ́dàá wa tún sọ nínú suratul ankabut ayé kẹrìnlélọ́gọ́ta ó ní wa ma hadhihi alhayat wa ma hadhihi alhayatu ad-dunya illa lahun wa la'ib ìgbésí ayé yìí ọ̀já máa ń kankan bí e bá ṣe akọ àìrójú bá ní máṣe yóò ṣe ní láǹfààní àti eré lásán bí ayé ti ṣe rí nù ọlọ́run fún àrùn nínú àyà yìí gẹ́gẹ́ bí ilé ayé bó ti ṣe yẹpẹrẹ tó ó sì ń fi yé wa nínú àyà yìí bó ti ṣe jẹ́ pé kò sí bí ọjọ́ ayé ó ti ṣe gùn tó bí ẹrù gbádùn rẹ̀ ó ti pọ̀ tó yọ padà tán lọ́jọ́ kan náà ni àyà yìí ọlọ́run ọba fi hàn wá pé ilé ayé kò ní máa bẹ láéláé àti pé òpin nǹkan tí ń bẹ nu ilé ayé yẹn. Ojú kankan lọ bí ẹ bá ṣe ẹrù ẹ̀tàn jẹ èyí máa tán mi ìyẹn jẹ láti ṣe tí ó ṣe láǹfààní ní, ó jẹ́ kéèyàn bá rere pàdé ilé ayé a jẹ kéèyàn ṣe o kéèyàn yẹra fún gbogbo aburú ilé ayé a máa tàn yàn jẹ kéèyàn yẹra fún ilé ayé ọlọ́run tó ní kọjá máa kankan àfi eré lásán kí là ń pè òun náà nínú ìgbésí ayé yìí kò sì ní fadáadáa wá fún eléyìí tí wọn bá pàdé tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà ọlọ́ni wa inna dara al-akhirata lahiya al-hayawan ẹ̀rí lé gbẹ̀yìn ọ̀la gbẹ̀ndà kìyàmà òun gan-an ní ilé ìsẹ̀mí ní ìsẹ̀mí gidi nítorí pé ìsẹ̀mí láéláé òun náà ní tàlùkìyàmà èèyàn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò ní kún bẹ́ẹ̀ èèyàn máa bẹ láàyè ni èèyàn ò ní kú láéláé ìyẹn ọmọ abẹ ni kò ní sáìsì má òun gángan ní sẹmí òdodo ọlọ́ni law kanu ya'lamun tó bá ṣe pé yẹn yẹn bá mà ní gbégbèsè ayé ọ̀dà máa kankan ìgbésí tàlùkìyàmà ọ̀nà ní ìgbésí ayé eléyìí tó nítumọ̀ nítorí pé òun ló máa ń ṣẹ́kù sílé ayé máa parẹ́ ni tó bá yẹ kó àwa mà pé sẹ̀mí tàlùkìyàmà ní sẹ̀mí òdodo. nítorí dájú ni pé gbogbo wa àbá fún èyí tí máa ṣẹ́kù yẹn lọ́lá lórí èyí tí máa parẹ́ lọ́la ẹlẹ́dàá wa ó tún sọ nípa alẹ́ ayé nínú àyà mi nínú súrọ́tù nàjẹm àyà kọkàndínlọ́gbọ̀n sítọ́gbọ̀n ọlọ́ni fa'a'rid amman amẹ́ntẹ́ wọlé dhikrina wa lam yurid illa al-hayata ad-dunya dhalika mablaghuhum min al-'ilm. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى الله نرى النبي صلى الله عليه وسلم kọ̀yìn sí àwọn ẹni tó ṣe pé àwọn náà takìtì papọ̀ sí ìrántí ọlọ́run wọn ò kí alukuraani wọn ò gbọ́ alukuraani wọn ò tẹ̀lé alukuraani wọn ìfẹ́ gbọ́rọ̀ ọlọ́run kọ̀yìn sí wọn látàrí pé àwọn náà takìtì papọ̀ sọ̀rọ̀ àwọn ata ni àwọn ẹni tó ṣe pé yàtọ̀ sí pọ́n tákìtì sí pàkọ́ wọ́n tákìtì pàkọ́ sọ̀rọ̀ ọlọ́run walam yurid illa al-hayata ad-dunya àwọn ẹni tó yẹ pé wọn ò fojú sùn kankan àfìsẹ́mílẹ̀ ayé nìkan ni wọ́n wá dhalika mablaghuhum min al-ilm ọlọ́run ní òpin ìmá tí wọ́n nu o àwọn rò tá a bá ti ráyè gbogbo orí la rí pàápín ìmá wọn nu wọn ọmọ nǹkan olódo ni wọn wọn rò pé táyé bá ti yẹ̀yàn ọ̀run náà yẹ إن ربك هو أعلم بمن ضل عن سبيله ọlọ́run olúwa ẹlẹ́dàá rẹ̀ òun náà lọ́ba tó mà nípa huwa a'lamu biman ihtada òun náà ló tún mọ àwọn ẹni tó mànà nínú àwọn ẹ̀dá rẹ̀. ayé àyè fi hàn pé ilé ayé ò já máa ń kankan ta lọ́lọ́ ní ká nàbì sallallahu pé àwọn náà tákìtì onye yìí gbọ́rọ̀ ọlọ́run wọn yìí tẹ lọ́rọ̀ ọlọ́run wọn yìí kọ́rọ̀ ọlọ́run hayata dunya ẹjọ́ pé ọwọ́ nǹkankan àfìsẹ́mílẹ̀ ayé yìí nìkan ọlọ́run ní ká nàbì sallallahu alaihi wasallam kọ́kọ́ yìí sí wọn. nǹkan tó ń wá nítorí fálà fún tó tẹ bá ti nítorí irú rẹ̀ ọlọ́run ní ká nàbì ọkọ́ yìí sí irú rẹ̀ bóòlù ti wá fẹ́ jẹ́ nǹkan bàbàrà tọ́lá ní kánábí ó sì torí rẹ̀ kọ́kọ́ yìí dúró rẹ̀ wa tún sọ fún wa nípa alẹ́ ayé bí ó ti kankan kìí ṣe téèyàn máa dunnú sí kìí ṣe téèyàn máa kólé kàn ọlọ́ni allahu yabsutu ar-rizqa li allahu yabsutu ar kọ́ ha káyọ̀ ọmọ gbà kó fún fẹ́ni tó bá wù nínú àwọn ẹrú rẹ̀ wa farihu bil hayati dunya àwọn ń yayọ̀ pọ̀rọ̀ wọ́n ń dunnú sílé ayé wọ́n ń dunnú sí sẹ̀mí tayé wal hayatu dunya fil akhirati illa mata' ìsẹ̀mí ilé ayé tá a bá wò títọ̀run kọjá máa kankan àfẹ́ ẹrù ẹ̀tàn jẹ ẹrù ẹrù gbádùn rondo ẹrù gbádùn kékeré tí ò débì kan bẹ́ẹ̀ ni gbogbo sẹ̀mí ayé yìí ńlọ́jẹ́ nítorí ẹrù sẹ̀mí ilé ayé kéé dùn dùn kan kéé pọpọpọ kọ́mọ́ tán kò sí bí ẹrù ilé ayé bó ti ṣe tó kí ọmọ amúyàn lójú yọ padà sá kí wọn á ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó fi wá jẹ́ kó nìkan náà wá ó tiẹ̀ ní ronú nípa tó ti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọ́n sàkó má pè kú wa torí kó o sí lágbègbè yìí kọ́ mẹ́tẹ̀ kó o ló pè tọ́mọ ti sọ̀rọ̀ ọkúlẹ́sì rẹ̀ ọkàn rẹ̀ ọbàjẹ́ ìgbẹ́ ọbẹ̀rẹ̀ sí ní sí ẹlòmíì lójijì nítorí pé kọ̀fẹ́ kú tẹ̀sí ma pé ilé tiwọn ilé tiwọn etí kù ni torí àwọn bàbá tó bí àwọn bàbá tó bí àwọn bàbá tó bí àwọn bàbá tó bí àwọn bàbá tó bí bàbá rẹ̀ ń bẹ láyé ilé wọn ò ní kú ní ilé tiyín máa tanra rẹ̀ dànù ilé ayé yìí báyìí ọlọ́run dá ni lẹ́yìn kò sí gbogbo ntọ́lọ́sì dá lẹ́yìn kò sí àìsí náà ni ọgbẹ́yìn rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tún ní fama mata'ul hayati dunya fil akhirati illa qalil gbogbo ẹrù ilé ayé tá a bá wò sí tọ̀run bíntín báyìí ó ké kọjá mọ̀ nkankan kò séèrí gan lẹ́gbẹ̀ẹ́ tọ̀run níbi tó kéré dé à ń bọ̀ bílẹ̀ ayé ti ṣe rí nu o ọlọ́run ẹlẹ́dàá wa ó tún sọ fún wa nípa alẹ́ ayé nínú suratul hadid ó ní i'lamu annama alhayatu dunya la'ibun wa lahwun wa zina wa tafakhurun baynakum wa takathurun fil amwali wal awlad kamathali ghaythin a'jaba al-kuffara nabatuhu thumma yahiju fatarahu ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور الولد أواني اللهم داجو بسم الله يو جامن كاكا bí ibà ṣe eré lásán àti ntí múni pa ìrojú níbi ẹnití ẹ mú ní kọ́ àìrójú níbi àti jìnnà sí ní n'i ó kó sùtá bá je ọlọ́ni ọ̀ṣọ́ lásán ibi tẹ́ ẹ ti máa ṣe ara yín tẹ́ ẹ fi ọwọ́ tèmi pọ̀ ju tiẹ̀ lọ ọmọ mi pọ̀ ju se lọ tẹ́ ẹ fi máa ṣe yànrán síra yín ilé ayé lọ. ẹgbẹ́ nínú ilé ayé yìí àwọn yẹn máa ń ṣe fáàrí síra wọn ìwọ ojú mi ó tiẹ̀ tó mi à ń bọ̀sibọ̀si pé ojú mi sówó lọ fẹ́ sọ pé oníjó ńlọ ni àbọ́lá sọmọ lọ fẹ́ sọ pé òbíjó ńlọ ni àbíyàwó ló kójọ jò ńlọ tẹ́lẹ̀ lọ fẹ́ sọ ikú ọkọ́jọ ńlọ ni àbí mẹ́tò níta ẹ̀ máa fi ilé ayé sẹ́nu ọlọ́run tó dá wa onítúwàsírí wa báyẹn. táwọn náà sì mà kó dodo ni kò sí irọ́ ń bẹ̀. ọlọ́ni ilé ayé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń lò àti ní tí rẹ̀ já sí kò sí òjò. òjò tọrọ lẹ́yìn ìgbà tí ìyàn mú tọ́ dáadáa òjò yìí wá rọ̀ ọrọ̀ wá bí wọ́n sí. ó àwọn nǹkan ọ̀gbìn àwọn èso lóríṣiríṣi àwọn èso tó wá mú jáde àwọn arúgbìn tó tara rẹ̀ hù wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àgbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní jọ wọ́n lójú dùn mọ́ wọn kọ̀pẹ́ kò jìnnà làyípadà bá dé tí àwọn irúgbìn tí òjò mú jáde yìí báyìí lọ́ba di nǹkan tí ọ̀ndàláwọ̀ yeye lẹ́yìn ìgbà tó ti jẹ́ olómi ewé. ọ̀pẹ́ kò jìnnà lọ́ba di ń tọ́gbẹ́ ó di ń tọ́gbẹ́ ó di ń tó ṣe atẹ́kùn ti ń fẹ́ ó ń re lọ́rùn ó ń re lẹ́pa ó di ń dànù àfi bí èlùbọ́ alqiyama ọlọ́ni ìyá ẹlẹ́tẹ̀ẹ́ ń àforíjì látọ̀dọ̀ ọlọ́run sì tún àti ìyọnu illa mata'ul ghurur sẹ̀mí ilé ayé kankan o sẹ́rù ẹ̀sán jẹ́ fi hàn wá ike bẹ́ẹ̀ náà náà rí wọ́n wa wọ́n wa wọ́n ń wa àwọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ dàgbà á di egun apá wa le egun ẹsẹ̀ wa yi adẹni tó ti pé alẹ bẹ alẹ láti lè pẹ̀tẹ́sì sílẹ̀ láì jẹ́ pa afẹsẹ̀ rọ à ń sí pa àfẹ́gun dá ọ̀rọ̀ ní ti tọrọ a ti máa ran agun a ti máa dìkúùkù pé sẹ́wà lè jẹ̀sẹ́ màá lu ọtẹ́rùn nítorí pé orí kọ́ gbádùn bẹ́ẹ̀ ìwọ yìí kan náà ni tọ́lọ́wọ́n bọ̀ bá lu ọ̀pá nígbà tó wà lọ́dọ̀ kásùn kájí kásùn kájí ọ̀padà dẹni tó ṣe pé mo lè fò mo lè bẹ̀rẹ̀ yọ bẹ̀rẹ̀ sí ní lódiwọ̀n mo lè wí mo lè sọ ọ bẹ̀rẹ̀ sí ní fún ní ìjánu èmi ní èmi ní èmi ní yóò di pa afẹ́ ọkù wọ́n máa ní ọ̀dá sọ̀rọ̀ ọmọ pé ọrọ ń gbà ronú ìwọ náà bẹ́ẹ̀ ni ọ̀padà dẹni tó ṣe kójú rẹ̀ ń dán ojú ń fa bàmú láì kọ́là ọ̀dẹni tó ṣe gbogbo fúlẹ́ńgé furukọ́kọ́ rẹ̀ ò lè ṣe má ọ̀dẹni tó ṣe pé ọ̀lẹ lẹ́yìn ìgbà tó ti lágbára wọn náà ni wọ́n padà máa kí pé ẹ kú kalẹ̀ bàbá bàbá ẹ rọra gbẹ́sẹ̀ ń bẹ́ẹ̀ àwọn òkúta wọn máa yọ yan níwọ tó ṣe pé ọmọ ma ọmọ abẹ lórí òkúta ni tí nǹkan kan ò ọ ìwọ náà lọ padà dẹni tó ṣe pọ̀ ń tẹ̀pa yọọ máa di pé àti ìwọ àti rẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ máa rẹ ṣubú ọ máa ṣubú sàǹsàn wọn máa gbé ọ fún ọ ọlọ́dà ọ náà lágbà rí nǹkan ìwọ ìwọ náà ni tó ṣe pé àwọn bàbá rẹ ọ̀gbọ́n lójú rẹ má àwọn ìyá rẹ gọ̀ láàrin kan lójú rẹ wọn náà lọ padà dẹni tó ṣe pé ó tún máa sọ fáwọn èèyàn pé àwọn ọgbọ́n o èèyàn ọmọ wa ẹ̀yà wa lọ́gbọ́n o ẹ̀yà wa ńlá káì ọ̀rọ̀ jẹ́ dojú sí mi ìwọ náà ni tó ìwọ náà lọ padà dẹni tó ṣe pé òní dá lè gbóúnjẹ sẹ́nu má wọn mọ̀ bọ́ gbé sẹ́nu ni òní dá lè má tọ́ọ̀ bá rẹ́ni tẹ̀lé ọ lọ bí tó ti fẹ́ tọ̀ kó tó débi tó ti tọ̀ ó ti tọ̀ ara gbangba mi gan ó tún su ara ìwọ náà nì tó ṣe é pé gbogbo nǹkan ò lè dá ṣe lónìí àsìkò yẹn ń bọ̀ tó ṣe pé òní lè dá ṣe má ebi ilé ayé yìí náà ni kí wọn á ní nǹkan náà ti ń jọ ọ lójú kí ni nǹkan náà tó sọ di bàbàrà nulẹ̀ ayé ibi wá jẹ́ pé kàkan ọ̀wọ́ ń dì má. òun wúra rẹ lónìí ọ padà dẹni tó ṣe pé yóò di nǹkan àánú lọ́la tẹ́fẹ̀yìn náà mọ̀ pé owó lé ayé bó náà ṣe rí nù àsìkò kan là àsìkò kan là padà kójọ ó yìí wá ó tún sí ẹni tó lówó gan-an kò ní lè ṣàkáǹtì fún gbogbo owó tó ní èyí tó bá dáa nínú wa yóò sá máa pé ọlọ́run sá ràn mí lọ́wọ́ láti lè máa dúpẹ́ fún ọ lórí oore ńlá tó ṣe fún mi yìí owó yẹn ọ̀ ń mú nínú rẹ̀ ọ̀ ń ná nínú rẹ̀ kọ̀tán ọ̀ ń lò nínú rẹ̀ ọ̀parẹ́ àsìkò kan máa ń bọ̀ tó ṣe pé owó yun yọ padà di nǹkan tó ṣe pé kò sí mà ṣe báwa náà ń mà èèyàn púpọ̀ lájọ ń gbé láyé yìí lọ́wọ́ ẹnu wọn bá bọ́jú ayé kálukú wá ti ṣe ma tó ṣe pé olówó ńlá ni wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti dolówó àtijọ́ wọ́n sì ń bẹ láyé bọ́lá wọn bá sì pààyàn ò lè para rẹ̀ tó a sọ pé ojú tẹ̀ ń tì ọ́ pẹ̀lú táwọn èèyàn máa wí ń polúwa rẹ̀ kó ti lówó rí kò lówó má ìbílẹ̀ ayé náà ni ẹlòmíì lówó bó ti ṣe lówó ń tẹ́lẹ̀ ṣùgbọ́n kò sí nínú ẹni tó ń kà fún lówó má báyìí sọyọ́ wàá dàbí pé kò tiẹ̀ fìgbà kan lówó rí láyé kí ló dé nítorí pé ní táwọn pè lólówó àti ní táwọn pè lówó nígbà kan táwọn fi ń pò ń lólówó àwọn èèyàn ti sún síwájú jù bẹ́ẹ̀ lọ nítorí pé gbogbo owó tí wọ́n lò ní nàní sí sáńkì ọlọ́lọ́wọ́ tó ń fi ṣe fùkẹ́ tó ń fi wọra rẹ̀ ti ń jọ́ lódùn gbogbo ẹ̀mí ká pé bọ́yá o ní five hundred million wọ́n ọmọ ẹtí mo ní ni half a billion naira kò burú tẹ́mi ọba ti kú tábà sì ń bẹ láyé ẹ rí i pé láyé yìí náà la wà tó ṣe pé ìwọ tó ń kó half a billion count lọ́ọ́ gbọ́ pé ọmọ anú rẹ̀ tọ́yẹ pé ní tó fi jù lọ yóò lé lógún ọdún yóò ra mọ́tò ẹyọ kan péré ní half billion naira tó sì jẹ́ pé gbogbo titi wa gbágun gbágun náà ni ó gbèsè àmọ́ akẹ́ ah, ah mọ́tò ẹyọ kan pé à ah, ẹ̀ bọ́dá gbogbo gba owó tí ì àbí owó ti ya ẹnu báyìí wa lọ́wọ́ sí ìwọ náà bá di pé ò ń ṣe jẹ́jẹ́ ẹnìkan á ah, aláàdì àmọ́ pé ah, ọlọ́mùbó yín láti rí ẹ̀yin lẹ́yìn lówó láàrin wa ẹ dákun ẹ dákun ẹ má bù mí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn bú ni lónìí gbogbo táwa ń pè lówó lọ́mọ kan fi ra mọ́tò oúnjẹ tapá àbẹ ẹ̀rí kan bẹ́ẹ̀ ókè ń gbà ń bá lọ kó àfẹ bílíọ̀n tí mo bá fi ra mọ́tò kan ọlọ́run lọ́mọ iye tó tún wà ń kalẹ̀ ọlọ́run lọ́mọ iye tó wà ń pamọ́ sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé báyé ti ṣe jọ̀yàn lójú nù tọba ya ayé tí ń jọ lójú yẹn padà dì yóò di wípé rẹ wọn máa ọmọ tàn wípé olówó ń gbà kan kò lówó má owó ti fi ilẹ̀ ti lọ gẹ́gẹ́ bí ọlá náà ṣe máa fìyàn lẹ̀ tí lọ yóò fi ọ lẹ̀ láàyè yóò bọ́ rẹ ó dàbí ẹni tí wọ́n bọ́ sọ kúrò lọ́rùn sísìn torí pé ọlá yẹn ti lọ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ilé ayé yẹn kìí ṣe nítorí máa ń tẹ́ bàtì kìí sì ṣe nítorí pé ìwọ rí lónìí ọmọ wa wò yí pé ọlọ́run ọ̀dẹ́ lomi torí pọ́wọ́ rẹ lọ́kàngùn sí lónìí kọ́ máa wo pé nítorí pé àwọn èèyàn yóò kú gọ́ọ̀ ńlọ́fà làwọn ò fi rí mú ẹni tó ọgbọ́n tó bóyá ni ó tó méjì nu àwọn èèyàn gbogbo wọn gbọ́n jù ọ lọ. ṣùgbọ́n lọ́wọ́ ọbẹ̀ ti arọ ọgbọ́n kárìzìkì àkọọ́lẹ̀ lárìzìkì ń bá yí torí ilé ayé èsè ń tá a máa tẹ́ bàtì jàmá mi ìyàn ó yẹ kó lọ bẹ̀rù ọlọ́run ó sì máa pé ilé ayé yìí báyìí kọjá ma nǹkan kan lọ́dọ̀ Allah kèé ṣe kan bàbàrà lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé wọ́n yìí ṣe ọlọ́run níbi kan ju ilé ayé lọ ara ń tọ́ sọ ayé di yẹpẹrẹ nù ilé ayé nìkan ni wọ́n ti máa ṣẹlọ̀ wọ́n yìí ṣẹlọ̀ ń tó bá di ní àlùkìyàmà ilé ayé oná àlàyé tí wọ́n ti bákan náà nínú tó tún sọ ilé ayé di yẹpẹrẹ ni pé èèyàn ò lè rí ní ti bẹ lọ́dọ̀ ọlọ́run ọba gbà àyàfi kéèyàn palẹ̀ ayé tì tọ́ ọ bá sọ ayé máyà. tó ọba wà má yà ó lè rí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba gbà torí ẹ ajẹkẹlẹ ayé nǹkan yẹpẹrẹ ni ẹ rí gẹ́gẹ́ bó ṣe jẹ pé yọọ máa gbọ́ oúnjẹ jẹun fún yọọ máa rọjú jẹun nítorí pé ebi burúkú ń pa ṣùgbọ́n bí ṣe jẹun oúnjẹ ò dùn lẹ́nu ẹ̀ náà ni gbogbo ẹni tí máa ń fẹ́ ilé ayé bàbá wálé ayé má yà ìjọsìn kan ò sí tí ó dùn mà sọláàtì ni zakati ni hajj ni siyamu ni kase dáadáa ni káfòrò àwọn èèyàn láti ṣe dáadáa kákọ́ bàjẹ́ fún wọn ọkàn ò sí tí ó dùn mà kò ní rí adùn jọ́sìn láéláé lópin ìgbà tó bá jẹ́ pé lé ayé ló fi sọ́kàn ìdí nu dábìí rí i pé gbogbo ìjọsìn tá à ń ṣeun nínú Islam asúnini fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ìjọsìn yẹn ti sú wọn torí pé ilé ayé lọ́wọ́ àlọ́kàn wọn ẹnikẹ́ni tí ilé ayé bá ń bẹ lọ́kàn rẹ̀ gbogbo ń tà ń ṣe níjọsìn kò ní tẹ́ lọ́rùn gbogbo ìjọsìn tà ń ṣe yóò máa bà lọ́kàn jẹ́ ni yóò máa fi ẹnu yóò máa fi bú ìmáàmù yóò máa fi mú yóò máa fi bú ìmáàmù ààrẹ sọ láti ti ń gùn jù náà káàní kí la fẹ́ fi gbà àlìjáná la fẹ́ fi gbà ìwọ ọmọ tí wọ́n fẹ́ fi gbà nítorí pé tábà bá parí rẹ̀ tán òun ní fún lẹ́ńfúlọ́pù owó iná nìtúmọ̀ kí la fẹ́ fi gbà ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀sá fún mọ́sálásí kí ló dé ìmáàmù yẹn máa ń fa sọ láti gùn torí pé ilé ayé lọ́wọ́ alẹ́ mi tiẹ̀ tó bá sọ pé wọ́n ń pín ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà kí kálukú wa gba tiẹ̀ bọ́ọ̀bà dúró wákàtí mẹ́wàá kí tiẹ̀ ó tó kàn tọ́ba sàdájú pé yọ kàn wàláhì àwọn ọ̀rọ̀ tó dùn lọ́mọ sọ gbogbo àwọn àtàn gbogbo àwọn àlọ́ tó dùn gbogbo àwọn tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní sú wọn kò ní rẹ̀ wọn tẹ́yìn lo wákàtí mẹ́wàá àmọ́ fi ká sin lọ́n náà abọ́run ó sì dá táyọ̀ ní bàjẹ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa finú wọ́n máa gbanú wọ́n máa sùn tètè lórí rọ́ọ̀ nítorí pé àwọn ọ̀fẹ́ sin lọ ilé ayé lọ́wọ́ àlọ́kàn wọn bá a ti ṣe dá a mánu pé sílé ayé lọ́wọ́ àlọ́kàn lágbájá àbí kìí sílé ayé lọ́wọ́ àlọ́kàn rẹ̀ wọ́n ti ṣe àkólé kan lé ayé nkọjá sísọ wọn ò ní rí ìdùnnú kankan nídìí ìjọsìn ẹ̀rí tí ọmọ sọgbẹ́ ń dùn Ramadan yọ tẹ̀nà rí ìpẹ́ntù yìí pọ̀ oyin dàrún àmì ẹ̀mí tá a ti ń jẹ fufu ẹgbẹ́ ọ̀rọ̀ fufu fa. òun bẹ́ẹ̀ ń lo gidi kan táàrí irú ẹ̀ rí àti torí fùfú ọ́ máa fẹnu yẹ̀gẹ́ rọ̀mọ́dọ́nà wòyí ìjàrún àìsẹ̀ sí mẹ́rin nu wòyí ìjàrún ẹgbọ́rọ̀ wòyí ìjàrún tá ti ń jẹ fùfú ṣé eléyìí ò ní bara jẹ́ kí tó tán yóò sì bàjẹ́ náà máa gbọ́ àwọn kíkí burúkú kíkí tí ọ̀dà ó lè àtìlọ́ rẹ̀ hmm, subhanallah kí ló dé kí ni dà wá láàmú tóbi wá jẹ́ pé ilé ayé olókọ́lé sí wa lẹ́mìí ilé ayé olókọ́lé sí wa lọ́kàn òun là ń wá lójú méjèèjì gbogbo èyí tó bá ròyìn rẹ̀ pé ẹni rẹ ni ẹni dáadáa ni ń fún wa lówó ni ẹ̀yìn abú ni ẹ̀yìn rádaràdà ẹ̀yìn péjì ajá kì í fún wa lówó ni sọkọ yẹ kọ yà yín lẹ́nu iná sá ti délé ayé tójọ́ mẹ́ta. tọ́mọ èèyàn bá ń bá èèyàn jẹ́ àfi tọ́ wá pé wọn náà kúkú gbádùn ni náà máa bá gbérin arúnà tọ́jú wọn bá ti ń bẹ nìkan jẹ́ wọn ò rí gbà lọ́wọ́ rẹ̀ ni tọ́ máa rí gbà lọ́dọ̀ rẹ̀ kọjá ìbílísù ah, èèyàn dáadáa ni bàbá ọmọ wọn èèyàn dáadáa ni bàbá wọn bàbá láìsí nítorí ń gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tí wọn bá ti rí nǹkan gbà lọ́dọ̀ rẹ̀ ọ̀hún ah, bí a bá kú torí pé wọn ò rí nǹkan gbà lọ́dọ̀ rẹ̀ ilé ayé òun òun lọ́tẹ̀bà sí kálukú lọ́kàn ẹ̀sìn ọ̀jámọ̀ kankan lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ọ̀jámọ̀ kankan lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èyí tó lọ sí hajj ńkọ́ má ṣe sọ̀kalẹ̀ tà ìsọ̀kalẹ̀ ẹ̀ ó sì ń ku bí ogúnjọ́ kó tó di pa sàràfà yóò ti máa dààmú pé ń jò làràfà torí ojú ti ń ro àwọn ọmọ mo fi lé ok ẹ sì pẹ́pẹ́pẹ́pẹ́ ń di àwọn owó òfò yìí náà ẹ wá débi tó ti yẹ kẹ bọ bọ́ aṣọ ẹsẹ sílẹ̀ kẹ gbá sọ dáadáa kẹ tọrọ àforíjì lọpọlọpọ kẹ bẹrẹ sí ronú kẹ pé kò síbi tá e lọ á padà kú ń bẹ̀ kan ni yóò tún sọ ń rò kódà lójú òun bí kí ti sọ pé káwọn ọmọ padà wálé ni subhanallah. so ó túmọ̀ sí pé ilé ayé yẹn ń lọ tẹ́ bàtà àwọn èèyàn lọ́kàn púpọ̀ púpọ̀ ẹ̀yẹn náà máa wo tàbá àánú mọ́ṣáláṣí bó lọ́kàn wa máa balẹ̀ tẹ́bí bíi kátìjáde kátìjáde náà ní máa ṣe wá ẹ̀rí pé náà ló sún ọ̀pọ̀lọpọ̀ náà débi pé kásá máa dírẹ́sì mọ́ṣáláṣí lóríṣiríṣi kí wáyà tó wọ ọbẹ̀ wọn ò fi ní fẹ́ máa tètè sá jáde tonti pé lẹ́yìn náà tó takò fi ọlọ́ tàbá wa wà ní stadium ibi tá ti ń gbá bọ́ọ̀lù ta ọ̀sẹ̀ tí máa fẹ́ lọ. àjàjà pé kòrónà kan wà lóde ní ìtẹ ẹ àfún yín láǹfààní ẹ wá wòran bọ́ọ̀lù ẹlòmíì ti fẹ́ bọ̀n. a àwọn àti wo bọ́ọ̀lù àti ló ń ṣẹlẹ̀ báyẹn. subhanallah tí báyìí ó sì wá máa lọ nánu irú wa náà láàkùn náà àwọn sọ pé janna tan wá harira àà ọ̀fẹ́ ni janna ni ó sì dé àlùjánnà ó sì fẹ́ wọ̀. ilé ayé yẹn òun ló tẹ̀bà sí ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn. ẹ̀sìn ọ̀dá mọ̀ lọdọ kan lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀yìn náà rí bá a ṣe máa yára wá síbi ìjọsìn ọ̀pọ̀ ẹ̀ máa yẹ wọ́n wà júmọ̀ àlónì kò tí ì dìde níbi tọ́wà ó lè máa sọ ah, ta sọ ya gbọ́dọ̀ dé padà o gbọ́dọ̀ dé padà bí raka ọba tiẹ̀ bọ́kọ́bọ́ ń hmm, bí ọba bọ́kọ́bọ́ ọmọ lè máa pẹ́ ah, ẹ bàtà ti bàtà ya òun náà Juma àti lọ ó tún dẹ̀yìn jọ méje mí kó mi ò tó wá oríire rẹ̀ ní fi ní fi ń ráre wọn àsìkò tí júmọ̀ à ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ìní bíríkìlẹ̀yà mi ń kó símẹ́ǹtì lọ́wọ́ báyìí ẹ ní lọ mọ́ṣáláṣí ni àsìmẹ́ǹtì ah, ọ̀gàn ẹ̀yin mà pé ọ̀gàn kí ló dé tẹ́ ẹ pò ó ní ìgbà tó jẹ́ pé déédéé ìgbà lọ ẹ̀ gba mọ́ṣáláṣí lọ ẹ̀ ń fi àlùkìyàmà yín ẹ̀ ń fi ṣeré ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ọmọdé àmàmà mùsùlùmí tó tún di bàbá tó yẹ kó máa ṣe islam ẹlòmíì ń bẹ lórí pé wọ́n ń rólé báyìí lónìí. ṣé wàá sọ ah bàbá alágbájá àsìkò sọ láti mà ti tó ẹ anikati ẹ̀kan kìíní ìtaná ni ẹgbẹ́rún bí ìgbà tí wọ́n sọ fún lè máa ń pè má gbé sọ láti o ó dìgbà tá a bá tó dé tá a bá rólé náà láago márùn rọ̀lẹ́ àbí òye gbà náà láti jùmọ̀ ọ̀daràn tí sọ aráyé yòókù dọ̀daràn so eléyìí ń túmọ̀ sí pé àkẹ́sí wọn kún kankan àfọ̀rún pé nkankan ọkàn jẹ́ pé ikú ó ju agbára wa lọ iná ló fà á ló fi jẹ́ pé tọ́ kò sọ́gbọ́n tá a lè dá sí i á kú ń jọ kàn náà ni tó tá a bá ti wá kú yẹn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ńgbà yẹn wọ́n rọ abẹ̀rù ọlọ́run di ẹjọ́ náà ni o lẹ́yìn rẹ̀ pé ọ́ lọ́gbàdá kú o ó mà ṣe o lọ́ba tán. ìntí wọ́n ń ṣe lánàá wọ́n tún padà sídìí rẹ̀ ètò túmọ̀ sí pé ayé nìkan òun náà lọ́kọ́lé sáwọn èèyàn lọ́kàn ọ̀rọ̀ nípa ọ̀run àti kí láàbà pàdé ńbẹ ọjà mọ nǹkankan lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹẹrí Ọlọ́run Ẹlẹ́dàá wa ó fi ń yé wa bó ti ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀ka ọ̀rọ̀ ọ̀run kún kankan ayé yìí náà ni tí wọn náà bá gbéra rẹ lórí àtẹ tó gbéra rẹ lórí òṣùwọ̀n ò ní sí wọn Ọlọ́run ní alhaakumut takathur hatta zurtumul maqabir akójọ akójọ afẹ́ koko bàbá sars afẹ́ di gbàdàrú nínú ilé ayé yìí ọlọ́run ló ti kọ́ àìrójú bá yín o ó ti kọ́ àìrójú bá yín bí àtìsí tọ́lọ́run eléyìí òkú káàtà pé ká ṣàlàyé ẹ̀ gbogbo wa ẹja wò gbèsè ayé wa ẹ wò gbèsè ayé mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ yín báwo ni gbogbo èèyàn ṣe ṣẹ̀sì wọn kẹsìn kún kankan wọn kẹsìn kún kankan ayé tí ò ní gbé wọn dé kán òun náà ní kálukú fálàfù lórí àpò ayéjọ afẹ́dìgbà afẹ́dìkòkò bàbá àsáàsùn hàtí àzọ́tòmùl mọ̀kọ́bìr títí tẹ̀ fi wá dára sàárè. ilé ayé náà là ń wá títí títí tá à ń fi kú lọ́kọ̀ọ̀kan à ń fi kú lọ́kọ̀ọ̀kan ẹ máa ní ẹsìn lọ́n ẹ sọ pé ọlọ́run anú àwa náà ká lówó ká lè sìn ọ́ wọn náà mọ̀ pé gbogbo bá ṣe ń bẹ́ káyìí bí ó ṣe dáa ni bàbá ti rówó tán ká jókòó ká máa sìn ọ́ ni orí à ń bẹ́ kaláwà kù sí. alhaakumu takathur hatta zurtumul maqabir títí tá fi wá dára sàárè wọn kì í ṣe sọ láti ń sàárè kò sí títẹ̀lé tọ́lọ́ nǹkan tó fẹ́ ṣe máa nù wọn lọ pàdé ní tó gbélé ayé ṣe ni ẹ̀rí ilé ayé ni ilé iṣẹ́ wọn èsì sẹ́nu sàárè ilé ayé ni ilé iṣẹ́ wọn èsì iṣẹ́ tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmà àdé àwa jábọ̀ ni àwa gbẹ̀sán tá a gbélé ayé ṣe bọ́ bá dáa ẹ lọ ilé tó dáa bí ó bá dáa èèyàn bá ara rẹ̀ ń lé aburú Ọlọ́run ṣàánú wa àti ṣe wá fẹ́ là nígbà táwọn ọba kọrun yìí kùn kankan ayé yìí náà ni ayé yìí náà ni àlè bẹ́ẹ̀ ni kankan ṣe àfi lórí ọ̀rọ̀ ayé gbogbo ẹni tá a mú lọ́tà ọ̀rọ̀ ilé ayé náà ni a nírònú méjì nínú ọpọlọ wa ju ilé ayé yìí náà lọ àbà ntí ọba yẹ àwọn ẹni tó kalẹ̀ ayé kún tó bá wọn ó náà ní pé tí kálukú bá ti ń lọ kó dì mẹ́rù kọ́ gbá yìí lọ wọlé ayé yìí tí ló ń ṣe títí tó ń fi kú àjọ wọ sàárè ni ńgbà tí bàbá rẹ̀ ò rí gbé lọ wọlọ́wọ́ àgbáyé lọ ìwọlọ́ọ̀dà lọ ayé ba tiẹ̀ jẹ́ ó dání òfò ó àníráyé gbé lọ bì kankan ambọ̀sibọ́sì pọ̀ lọ dẹ́sùn rẹ̀ ẹ̀ bọ̀ ẹ wà ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ànábì ọ̀kálẹ̀ ayé kún kankan o ó ní ipò mi ayé kẹ́ẹ́ bá ti ṣe dàbí arìnrìn àjò ni tó ṣe pé ń bẹ lórí ìràkúnmí rẹ̀ òórùn wa lọ́ba kú sọ̀kalẹ̀ ó sinmi lábẹ́ bòójì igi yìí báyìí ńgbà tó sinmi tán ó sì gbẹ́ ẹrù rẹ̀ pẹ́pẹ́pẹ́ ọgbẹ́ ìwù rẹ̀ pẹ̀lú ó gun ràkúnmí rẹ̀ ó sì lọ láì mú nǹkan kan ni ó mú ni àbòòjì ni ó máa gbé lọ kò mú nǹkan kan ayé ti ṣe rí nu. ẹjẹ́ àtàrà rẹ̀ ká gidi ọ̀pọ̀lọpọ̀ nínú wa ń janú fánu sọ ìṣe rẹ ìwà rẹ ẹ̀sìn rẹ kọjọ ta nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam anabi wa nínú tàn gbèsè ayé rẹ wọn ní máa wọ almurqa aṣọ tí wọn lẹ aṣọ tí wọn bá patch anabi máa wọ allahu akbar sẹyìn lè wọlú ẹ láì sí ìjòyè ẹ lè wọ láéláé tí kan bá fi lè fàya pẹrẹrẹ tẹ́gbẹ́ bàbá tẹ́lọ̀ sọ pé àbá yín lé aṣọ ma torí tá a bá ní ká ràn pọ̀ yóò tún fún tó bá tún fún yóò tún fàya àmọ́ tá a bá lé aṣọ ma àyè ọwọ́ à ń bẹ̀ kò ní máa tètè fàya ẹlòmíì ò ní mọ tàka sórí irú mi láyé yìí kọ́ ní ti máa wá wọ aṣọ tí wọ́n lé aṣọ ma èmi kọ́ ah, ọlọ́mọdé ọ̀gá wa ni anabi Muhammad sallallahu alayhi wa wa sallam ń wọ aṣọ tí wọ́n lẹ̀ tí wọ́n lé aṣọ má nítòsí súnmá onípàṣọ tí bí ń eléyìí tí lé aṣọ o kìí ṣe tí wọ́n lé aṣọ ma ní ṣòkòtò níbi tí máa pamọ́ èyí tí ó ni tí kálukú ó rí anábì kankan ìwọ sì fẹ́ wọ ọ̀wọ́rú rẹ̀ rí ní gbogbo ọ̀yọ́ tè àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ subhanallah anabi wa ayi sallallahu alayhi wa sallam wọ́n ní máa wọ àwọn aṣọ eléyìí tó ṣe pé òwú ni wọ́n fi hún tí máa wúwo lára tí máa mú ooru mú yàn anabi máa wọ̀ nítorí ìtẹríba anabi sallallahu alayhi wa sallam àwọn oúnjẹ tó yí anabi á máa jẹ bí kò ní búrẹ́dì gbẹ tí wọ́n máa sọ pé mi kọ́ búrẹ́dì òjò ni ọ̀rọ̀ wa o abẹ́ẹ̀kọ́ ni kò túmọ̀ sí kọ́ rẹ̀ tó bá ti bu lórí gba wọn náà o torí tó bá ti bu náà lè sí ọ léṣe o so ṣùgbọ́n táwa ń sọ ni pé a ní búrẹ́dì tá a ti jẹ láti jẹta ètò sì wà ń lé wa kò tí ì bàjẹ́ adúpẹ́ fọlọ̀ ah, bàbá fẹ́ ṣe kíní kanu ká gbéra náà ni abẹ́ẹ̀kọ́ ni ká sì máa jẹ̀sọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ ànábì á máa jẹrú ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọkà tá a jẹ kù lálẹ́ àná àbúrò lọ sọ́nù ẹ̀dá so èèyàn máa sọ èmi kọ́ èmi kọ́ ìwálé ayé àti wá jìyà ẹ̀fẹ́ ìgbọ́rọ̀ òkè tó bá lọ ọ̀run àti jìyà ńkọ́. bákan náà anabi sallallahu alayhi wa sallam a máa jókòó lórí ilẹ̀ anabi máa jókòó lórí ilẹ̀ láì jẹ́ pé tẹ̀ kàn bẹ́ńbẹ́ tá a bá jókòó lórí búlọ́ọ̀kù ní sọ́wọ́n máa ń sọ ah bàbá àwọn ọmọ ayé jẹ ah ah ah ah abúlọ́ ah, jókòó lórí búlọ́ọ̀kù anabi <laughs> máa jókòó lórí èpè salawatu rabbi wa salamuhu alayhi láìsẹ́ láìsí tẹ̀ ànábì máa jókòó lórí èpẹ̀ akramakumullah ànábì tún máa jẹun lórí èpẹ̀ oṣù méjì a máa kọjá ní ilé ànábì sallallahu alayhi wa alihi wa sallam tó ṣe pé wọn ò ní tàn àtùpà wọn ò sì ní dáná wọn ò sì ní dáná oúnjẹ fóṣù méjì gbáko kí ló dé tí wọn ò tán náà lálẹ́ kò sépò tí wọ́n rọ̀ sí àtùpà subhanallahi alazim kò sì sí oúnjẹ táàtì ẹ̀pá sè táàfin dáná fóṣù méjì ànábì ó sì sí oṣù méjì yẹn kò ní jẹ nǹkan kan ju dẹ́bínú àtomi lọ sallallahu alayhi wa alihi wa sallam ànábì wa ní àwọn alábàágbé pẹ́ kó ṣeé ṣe kọjá pé wọ́n ń sin àgùtàn lóòrèkóòrè wọ́n lè fún wàrà àgùntàn wọn wọ́n fún wa fànàbì sallallahu alayhi wa sallam pé kànàbì ọmọ sallallahu alayhi wa alihi wa sallam ọ̀gá wa nù. ànábì àá máa sùn lọ́pọ̀lọpọ̀ alẹ́ nígbà tóun àtàwọn àyàwó rẹ̀ tí wọ́n pa ibi mánú tí wọn ò ní rí tí wọ́n lè jẹ sallallahu alayhi wa alihi wa sallam. lẹ́yìn ọba jẹun sùn gbọ́ lójú yín ó rí láàárọ̀ la. kóńgbà lójú ẹlòmíì ò rí bí ẹni tó ti pọ́ bá ṣètọ́ níjà kí ló dé à ń sùn lálẹ́ àná ni ìbínú mo bá jí làárọ̀ yìí ẹni tí ọba sọ́ra máa kàn máa kàn gbò ní <laughs> ìwọ tẹ́bi ń pa tó nítorí pé àfi igbe ìjọkẹ̀tì ẹ̀ ń bẹ awa àrí gbogbo ọmọ anabi Adam sallallahu alayhi wa wa sallam. wàláyé tẹ́yìn bá ń ka ìtàn gbèsè ayé ànábì sallallahu alaihi wasallam èyàn tí ẹ ní makíla lè ṣe àbí kí ọjọ́ yí káwá rà ànábì ká máa sẹ̀mí pẹ̀lú ànábì kí gbogbo owó lọ́ máa wá wá fún ànábì níta ànábì ọmọ àlò tí ọmọ jẹ tí gbèsè ayé òun fìdí gbẹmú kẹ. ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe fẹ́ nu ikú ká ànábì sallallahu alaihi wasallam ó sáyé ó sì jẹ́ níta ànábì náà sàlẹ̀ ta pọ́ùn fẹ́ jẹ́ ànábì aláìní tóun ó sì fẹ́ràn àwọn aláìní torí kọ́ ló ń fún lẹ́sàsà láàrin kọjá ànábì ọba àti kọjá ànábì aláìní ànábì ló ń sẹ́sà kó wọn já ànábì aláìní ẹ̀rí ńgbà rẹ lọ́wọ́ ròyìn rẹ̀ ó ní laqad ja'akum rasulun min anfusikum azizun ma harisun alaykum bil mu'minina ra'ufur rahim ọlọ́ni aláàánú ànábì jẹ́ aláàánú ànábì jẹ́ oníkẹ́ lórí àwọn kọsẹ tí akún wọn jẹ ànábì ọba tí wọn máa gbéraga sáwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọn máa wò wọn kún wọn já máa kankan ànábì aláàánú. Umar ibn al-Khattab radiyallahu anhu ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ kan tó ṣe pé tá a bá kó gbogbo ọ̀nà tó gbà wá jọ ó tó láti fi sẹ̀rí. wọ́n ní Umar ibn al-Khattab radiyallahu anhu ó wọlé wá bá ànábì Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan nígbà tí ànábì tó dùbúlẹ̀ lórí ẹni kan ẹni yìí ti wá fàlà sí anabi sallallahu alaihi wasallam lẹ́gbẹ̀ẹ́ anabi wa jẹ́ni tó ṣe pé ó fi rọrí kan ó fi sí orí rẹ̀ ìrọ̀rí yìí báyìí awọ ni wọ́n fi ṣe àwọn ewé igi ni wọ́n sì fi kùn un anabi ọwọ́ sọ kankan ju ìlọ́dì tó wà ń di rẹ̀ lọ. gbàtí umar rí umar bá bẹ̀rẹ̀ sí ní sunkún radiyallahu anhu. anabi wa sallallahu alayhi wa sallam ni ma yubkika ya umar. kí ni ń pa àwọn umar lẹ́kún. umar dáhùn ó ní dhakartu kisra wa qaisar. mo rántí kisra olórí àwọn afárísáwá ọba wọn mọ́rántì kaisar olórí àwọn rómáwá ọba wọn àwọn méjèèjì wọ́n sì jẹ́ kèfèrí ọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀ ànábì muhammed sallallahu alayhi wa alihi wa sallam nínú ọlá ńlá táwọn wà nínú aṣọ olówó iyebíye bóyá sanya ni o àbí aṣọ àhàríìrí àbáṣọ àrán àwọn aṣọ olówó iyebíye tí wọ́n máa tẹ́ǹtẹ́ fáwọn táwọn máa jókòó lórí ẹ̀ àwọn wúrà fàdákà lóríṣiríṣi tí wọ́n kọ̀rọ̀ kiri ka gbogbo tí wọ́n bá wà tó yẹ pé wọ́n fi dára sára ògiri dára sára aga àwọn ọ̀tọ̀ ọlọ́run tá ànábì ìwà ànábì sallallahu alayhi wa alihi wa sallam wa anta rasulullah ìwọ sì ni ránṣẹ́ ọlọ́run wa khiratuhu min khalqi ẹni tó lóore jù nínú àwọn ló ń sùn lórí ẹni lẹ́ni falà sí ọlẹ́gbẹ̀ẹ́ tó wá jẹ́ pé pílò rẹ ewé gílásán ni wọ́n rọ sínú rẹ̀ níwọ̀ ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ń gbórí lé ah faqala afi shakkin anta ya ibn al-Khattab tó ń ṣe iyèméjì ni ìwọ ọmọ Khattab ó ń ṣe iyèméjì pé mi là ànábì ọ̀rọ̀ ni tó fi wá jẹ́ pé táwọn eléyìí wà nú ẹ̀ lọ́jọ́ lójú anabi sallallahu alayhi wa sallam wọ́n bi umar bẹ́ẹ̀ ama tarda an takuna lahumu dunya walana al-akhirah ṣé ìwọ yọ́nú sí kí àwọn eléyìí ó dilé ayé tó ń wí mu kọlọ ń sì fa wà lọ́rùn qala bala umar radiyallahu anhu ó ní lọ́rùn káwọn dayé mu káwọn rọrùn qala fa huwa anabi sallallahu alayhi wa sallam ni bẹ́ẹ̀ náà ni ó rí ulaika qawmun. قد عجلت لهم طيباتهم في حياتهم الدنيا àwọn ẹni tí wọ́n ń sọ̀n àwọn ẹnìkan ni tọ́lọ̀ ti kánjú fún wọn ní gbogbo dáadáa wọn láti ilé ayé ń bì tí wọ́n ní dáadáa kan tí wọ́n rí gbà lọ́dọ̀ ọlọ́mọ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù akramakumullah ilé ayé dá o ilé ayé dùn o ṣùgbọ́n aburú pọ̀ ń bẹ èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àlẹ̀ fún kọ́mọ bá jẹ́ kéèyàn gbá fáwọ̀ kéèyàn má bàa wà á pàdánù alqiyama aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو حي لا يموت وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله تابت وسنة النبي محمد صلى الله عليه وآله وسلم أرى حديث تقوى جدا نبي النبي صلى الله عليه وسلم تنصفها كن لا يجي bó ti ṣe yẹpẹrẹ tó bí o ti ṣe german kankan ambọ̀sibọ̀sì pa àwọn atẹ́bàtì á lọ sóòtì àní wá gbárí lé àní gbárí mọ nǹkan tí ó jẹ kárọ́ náà lọ tó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmù ó wà nínú ẹgbàá wọ́ọ̀rù láti ọ̀dọ̀ abdillah ibn mas'ud radiyallahu anhu ọlá nàbí muhammad sallallahu alayhi wa alihi wa sallam oní ad-dunya mal'una mal'unun ma fiha. إلا ذكر الله وما والى أو عالما أو متعلما رواه الترمذي بسند حسن قال النبي صلى الله عليه وآله وسلم ó ní nǹkan ẹ̀kọ́ nílé ayé o nǹkan ẹ̀kọ́ sí ní nǹkan tí ń bẹ nínú rẹ̀ àyàfi ìrántí ọlọ́n àjẹ́ pékè mi pẹ̀lú rẹ̀ kámúra sí ìrántí ọlọ́n àyàfi nǹkan tọ́lọ́run bá bá nífẹ̀ẹ́ sí nínú ilé ayé yìí ajẹ́ pé kémi pẹ̀lú rẹ̀ ìmọ̀ ntọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí nínú ilé ayé yìí ọ̀nà ni ká sẹ̀sì fọlọ́ ká sọ ọlọ́run lọ́kàn nínú ìjọsìn ká má ṣe nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ká fún ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run lọ́lá lórí nǹkan ilé ayé ká tó ṣe àní tiwa fájájẹ á máa ronú nípa pé ọjọ́ kan ọjọ́ kan wọ́n kò nínú ilé ayé yìí tá a èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé èèyàn fún rúrò rí báyìí èèyàn fún lọ́lá. àyàfi ẹni tó bá jólùmọ̀ àbẹ́ni tó sì jẹ́ni tí ń kọ́ nípa àmà àwọn ni ò ní jẹ́ni ẹ̀kọ́ nínú ilé ayé yìí. èyí sì tún sí sílẹ̀ fẹ́ni tó fẹ́ mà láti mà torí pé àjùlọ ọlọ́run ọlọ́ọ̀lọ́ọ̀ ni kí máa ṣe fẹ́ni tó bá fẹ́ nínú àwọn ẹrú ẹ̀. báwo wá ni ngbà tí èsì pé wọ́n gun di ọ̀rẹ́yìn ayé lòfi wá wò igbe àyò sí fún wọn má láti dẹni tó mọ̀ nípa ẹ̀sìn ọlọ́n ayé rẹ̀ sí sílẹ̀ aláàánú lọ́lọ́n tó o bá lè jólùmọ̀ jẹ́ni tí ń kọ́ mà nítorí pé àwọn eléyìí náà ń bẹ nínú nǹkan tí ó jẹ́ nǹkan ẹ̀kọ́ nínú ilé ayé wa yìí ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam tóní ad-dunya mal'unatun wa mal'unun nǹkan ẹ̀kọ́ nílé ayé nǹkan ẹ̀kọ́ ní tọ́wọ́ àánú ẹ̀ ó mú kí gbogbo onílàákà ìkoronú kọ́mọ̀ ìké ilé ayé yẹn kéésì nǹkan bàbàrà kéésì nǹkan àwa àlọ téèyàn wà á di pé ó ní ìròrí méjì tí wọ́n máa bẹ lórí jẹ ju ayé ayé ayé yìí náà lọ tọ́ba ṣàdúrà ọlọ́njọ́ da fún aláyé ọlọ́nbọ̀ aláṣírí láyé ọlọ́njẹ́ a máa rí sẹ́kọ́ ọwọ́ máa ọlọ́nsàánú wá. wọ́n ti níyàn wọ́n ní wọ́n ní wọ́n ní ìran mẹ́ta ìtòsí ẹgbọ́rọ̀ ayé yìí náà sani owó òfò yìí náà ni kò sí ròrí mi lórí ọ̀pọ̀lọpọ̀ ju bó ní ṣe lówó bó ní ṣe lọ́lá bó ní ṣe dáa fún mi èyí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ sìn ọ́ bẹ́ẹ̀ ó tún wá nínú hadith láti ọ̀dọ̀ Zayd ibn Thabit radiyallahu anhu wọ́n ní Marwan ibn al-Hakam ọ̀ràn ṣẹ́ṣẹ́ mo ìgbà tó wá jáde kúrò lọ́dọ̀ Marwan Marwan jẹ́ òun jẹ́ ẹni tí ń ṣèjọba Madina ibn nínú àwọn nabi Muhammad sallallahu alayhi wa sallam nígbà wá jáde tó fẹ́ máa lọ ọ̀kan nínú àwọn olùmọ̀ ó wá ní ẹni tó mú kí wọ́n ránṣẹ́ sí ibn ní ìsìn gbọ́dọ̀ jẹ́ ọ̀rọ̀ kan tó pàtàkì wọn bá ní wọn bí wá léèrè ni nípa àwọn nǹkan tí àwọn aláǹfààní láti gbọ́ lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam pé kásálàyé díẹ̀ fáwọn nínú rẹ̀ nínú tí mo wá sọ fún wa pé mo gbọ́ pa anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó sọ lọ́rọ̀ ó náà nípa anabi sọ yìí pé man kanat dunya hamma farraqa alayhi amra wa ja'ala bayna aynayhi wa ya'tihi min dunya إلا ما إلا ما كتب له ومن كانت الآخرة نيته جمع الله له أمرا وجعل غناه في قلبه وأتته الدنيا وهي راغمة رواه ابن ماجة بسند صحيح أن ما تقول مقبقى نبي محمد صلى الله عليه وآله وسلم سيكون gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá yẹ pé ilé ayé nìkan ló fojú sùn ilé ayé nìkan òun náà ló mumu láyà rẹ̀ ọlọ́run ọba ọ̀dà ọrọ ara ọyọ́ ọ̀dà ọrọ olúwa rẹ̀ rú fún nǹkan tí ṣe déédéé olúwa nù rú fún ọ òní rójútu ọ̀rọ̀ rẹ̀ waja'ala faqrahu bayna 'aynayhi òṣì rẹ̀ òní jìnnà sí ọmọ àrí lójoojúmọ́ pé lóṣì náà ni ọ torí pé gbóńtòwù kó rí kójọ nu pàǹtí ilé ayé náà náà ni àwọn yìí ìtumọ̀ pé iwájú ẹyinjú rẹ méjèèjì lòṣìrí ọ wà ó ní pé òbúkátà kẹ́nìkan lè sọ fún ọ pé lòṣìrí ọ ìwọ náà ti dàmà. ẹ̀rí tẹ́lómi ọ̀sán kó gbogbo bá ṣe kó gbogbo ẹ̀ náà jọ tán kó tiẹ̀ wúlò kò sànfàní kankan kí ló fà gbogbo pàǹtí rọ́ọ̀yì. yẹ́s pàǹtí ni pàǹtí rádaràda ni nítorí pé ìwọ láfojúsùn méjì jùlẹ̀ ayé lọ ọlọ́run ọba wa fi òṣì fi bọ̀ ọjà òṣì rẹ̀ ń ò ní bọ̀ wá máa rí wájú rẹ̀ ni walam ya'tihi mina dunya illa ma kutiba lah ọwọ anirin kankan náà tùjọ nulẹ ayé tayọ ntọlọ nkọpọ ni sí ọ wàhálà rẹ sí ọ ìròrí òfò rẹ tó òfin níròrí mi ìjọ ayé lọ wọn lọ ń ta ṣúgà wọn náà ló tún ta pẹtiróòlù wọn ló tún ta sọ wọn náà ló tún ta bàtà wọn ló tún ta búrẹ́dì wọn ló tún ta símẹ́ǹtì wọ́n lọ tún ta gàrí ah, gbogbo nǹkan lẹ́yìn ọ̀tà ẹ ẹ ah, èmi ọ̀fẹ́ kẹ́ wá nǹkan lọ́bọ̀ mi ni o ládùúgbò yó ọ̀dọ̀ mi lẹ́sìn ra gbogbo ẹ̀ gbogbo owó àdúgbò yẹmi ni wọ́n kó àwọn èèyàn kan wà bẹ́ẹ̀ ọ̀dà afẹ́ ra lúrú àlúrú náà wà táwa ríru irú náà wà bẹ́ẹ̀ ah, wọ́n lọ ń ta simẹ́ntì òun tún ta rú wọ́n lọ ń ta simẹ́ntì òun tún ta lúrú nítorí pé àfojúsùn rẹ̀ ayé yìí náà ni àníkọ́bọ̀ kan ò ní jáde ládùúgbò sáà lè rẹ́ran ra ẹran náà ń bẹ̀. Ah, ah, musibatu ọ wá ní ní fún ọ lọ fọlọ ẹ kìràkìtà kọ́dọ́là ó ti jí nígbà táyọ táwọn atáfi sàṣùbà tán mẹ́fà kọ́tà wọn ò ti sọ̀rọ̀ jáde ó ní aago mẹ́ta àbọ̀ ni mẹ́ta àbọ̀ tọ́pọ̀lọpọ̀ ni wọ́n á sì hàn ọrùn pé à ẹgbẹ́ bẹ́yẹn bá fẹ́ kọ́ kóun ó soríire láyé ìyẹn sùn oríire náà á ní mọ́kúá mọ́kúá aago mẹ́fà àárọ̀ oríire lélẹ́yìn torí owó náà nì tẹ́ ẹ bá wá dálẹ̀ tẹ́ tún sá ẹ̀rí pé kò ní ju ń tọ́lọ̀ nǹkan lọ tọ́ba ya lẹ́tọ́ ròkun tọ́rọ̀ sà tọ́ba dàgbà tọ́lọ̀ wọn bá ọba ti pa. tọbaa wa fàbọ̀ sílé ẹ gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ ìmánì lẹ́nu ọ̀daràn wàhálà tí irú wa ayé láyé máa ṣe kékeré ni bó dé wàhálà ní bá dowó à irú yín lè jókòó wa ẹ rí ọmọ sọ tó ti ná gbàrà tó ti ná gbòòrò nítorí wọn bá kọ pé èèyàn lèèyàn máa dà gbogbo wàhálà rẹ kò lè sọ di tó ní sọ pé tó ń wọ ọkùnrin yìí ni òjò kò sí wàhálà máa lọ ó rí i pé kádàrá rẹ zero over zero náà ló gbé wáyé eléyìí lọ́lọ́run kan fi ń ṣàánú rẹ débi òfin pọ́ ẹni tó bá jáde yóò yà lẹ́nu pé Allahu Akbar àṣé bọ́lọ̀ kọ́ náà nù èmi ò ní ní nǹkan kan ń bọ̀ lọ wà ta ló lè ta ló lè rẹ tó ní lówó tọ́lọ̀ ń ẹlòmíì sọ pé ìwọ ìyàwó tó ń fẹ́ wọ lọ ń gba àríkì òun yóò bá lẹbù ìyàwó ní ìmì èso lóògùn ìran mi èso lóògùn wọn á ọba kọ obìnrin lẹ̀ ipe kò ń lè bá ríran rọ ọkan kárìsìkì ó lè máa rọ̀jò sínú ilé òun àbá òsì náà ní ro eru sínú ilé rẹ̀ torí àkọọ́lẹ̀ kálukú ní bá a ká òní níjú tọ́lọ̀ fún àmọ́ gbogbo ẹni tó bá pẹ́ àfojúsùn rẹ̀ lọ́rùn ọ̀run ọ̀run ọ̀run kẹ́ ẹ láyé kẹ́ ẹ má láyé àmọ́ ọ̀run náà lẹ́ fojú sí jama allahu lahu amra ọlọ́wọ́n bọ̀ pọ̀rọ̀ rẹ̀ pọ̀ sójú kan náà ọlọ́wọ́n bọ̀ pa ọ̀rọ̀ rẹ̀ pọ̀ sójú kan náà waja'ala ghinahu fi qalbihi ọlọ́wọ́n wá fi ọ̀rọ̀ rẹ̀ yóò fi sínú ọkàn rẹ̀ ẹni tọ́lọ̀ ń bá rọ̀ lọ́rọ̀ nínú ọkàn rẹ̀ ó lọ́rọ̀ ju ẹni tí ń kówó ká lọ nítorí pé mò ń kówó ká lọ́wọ́ kẹ́ẹ́tọ́ ni wọ́n ń pè lọ́rọ̀ òṣì burúkú lélẹ̀ yẹn nítorí pé kò sí ní tó fẹ́ kó lọ́wọ́ tí ó tù ọ́. ó tún máa wò pé ẹ ẹ kàn sọ pé mo lówó ni ṣé mo á ní tó lágbájá. ṣùgbọ́n tọrọ bá ń bẹ nínú ọkàn yẹn òní wọ́n ń pè láyọ̀ ọkàn. kékeré báyìí lónìí ó sì máa gbádùn jẹun tó lówó lọ. nítorí pé òfojú sí nǹkan tẹ́lómi ni òun dúpẹ́ lórí ìwọ̀nba tí wọ́n ni. ní tí wọ́n ń pè ní àdìkínù àmọ́ tó wáá pé owó lásán ló wọ́n ní ó lówó lọ́wọ́ olòṣì ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ó lówó lọ́kàn ọlọ́rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn torí ẹni tó lówó lọ́wọ́ kò ní tó ẹni tó lówó lọ́kàn yóò máa dúpẹ́ fọlọ́n ètò ọlọ́run ṣe fún mi ọlọ́run má bàjẹ́ akramakumullah ọlọ́run ó fi ọrọ̀ rẹ̀ sínú ọkàn rẹ̀ wa atatuhu dunya wa hiya raghima ọlọ́run tó ń ti pélé ayé ọ̀fẹ́ jókòó lọ́dọ̀ rẹ ọ̀hún nìkan máa lé ọ̀ka ọ̀dọ̀ rẹ náà nìkan lọ. sọ àwọn olùmọ̀ sọ pé bẹ́ẹ̀ ni ẹni tí máa ń rí owó ilé ayé yìí sá ìní máa lé ká ẹni tó bá yẹ pé ìnìwọ́ lé ká wàhálà yóò máa rí ọ̀sá ni wọn náà dán wò lónìí ó ti lélé ayé débì kan ó rí nǹkan kan mú bẹ́ẹ̀ zero náà ló mú máa ṣiṣẹ́ rẹ̀ ò pèsè kó o má ṣiṣẹ́ o àmọ́ tí ó jẹ́ pé bí mò ń ṣe ń ṣiṣẹ́ yìí bí mò ń ṣe wá rìsìkì yìí ntí ní tí ń fi wá bálùkìyàmà mi ó ti dá ní kọ́lọ̀ ó fún mi ọlọ́run má sì torí ayé yìí kọ́ bálùkìyàmà mi mi lọ́wọ́ ràn mí lọ́wọ́ pẹ̀lú gbogbo ń tọ́ bá fún mi ntí ń rí mú lò tí ń fi rà lìjẹ́ náà wọ̀ jọ jẹ́ pé lọ́wọ́ lórí rẹ̀ ń gbogbo wa wàhálà rìsìkì ọmọ alẹ́ ọ̀ka ni sẹ́yìn ọmọ pé mo ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé wọ́n máa fowó lé ọkọ wọ́n sọ pé ń fẹ́ wọ́n máa fi bẹ̀ ọ́ máa sọ pé ǹsẹ̀ ẹ bà bó lẹ́sẹ̀ lè máa ṣe báyìí ọ̀dà ẹ kó kalẹ̀ kí n mú kàn bẹ̀ à á ní gbogbo ẹ̀ láfún yín náà ní ìfẹ́ gbogbo ẹ̀ tẹ́bá ti ní gbogbo ẹ̀ bá ní ìmú kàkà má nù. ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ pé òní ọ̀lọ́ tẹ̀bà tí owó lọ́rùn owó ni wàá lé wọ́ọ̀ka kí ló dé nítorí pé àfojúsùn rẹ kì í ṣayé yìí àfojúsùn tiẹ̀ ni alqiyama torí ẹ̀ ilé ayé ìsèǹtì àmà wáká tààtẹ bàtì nínú hadith abu huraira radiyallahu anhu anabi muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn ápẹlẹ ayé ilé asán lásán ni kọjá máa ń kankan kọjá máa ń kankan ó ní ad-dunya sijnul mu'min wa jannatul kafir rawahu al-imamu muslim ó ní ilé ayé tẹ̀rí ọgbà ẹ̀wọ̀n ni fún mùmí àlìjánà ni fún kèfèrí ẹ̀yin náà ẹ dá a ma ṣebí nìsín ọ sọ pé ẹ jọ kini ni ìdájọ́ kémi náà máa mu ọ̀nàrẹ́bù ọ̀nàrẹ́bù báwo ọlọ́mọdé òmùmúkùmù haram ọdẹ anísìnyí báyìí téèyàn bá lọ́rẹ̀ẹ́bìnrin tó ní kéèyàn bó ń sùn èèyàn èèyàn lọ wá òun náà lọ sáré gbé àwọn ìsìnkú wọjà rọrùn. Ah, yóò ní sí gbogbo nǹkan náà ní ni nígbà tí ti wọn fún ó kí ló burú pé kí kèfèrí ó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà òfin sọ pé téèyàn bá ti jẹ́ kèfèrí kò sẹ́ṣẹ̀ mà kí ló fẹ́ jẹ́ tẹ́nìkan sọ pé kò tọ́ kí ló fẹ́ ṣe tẹ́nìkan sọ pé kò dáa torí ẹ̀ àlìjánnà tiwọn làwọn wà yìí tẹ́ ẹ mọ̀ pé lálùkìyà tọ́lọ̀ ń bá sáwa náà lọ́mọ àlìjánnà kò sí kọ̀tọ́kọ̀tọ́ ma gbogbo nǹkan wájú rẹ lọ́tọ̀ kèfèrí kò jẹ́ tiẹ̀ kó yó látàyé ń bì kò sí nǹkan kan tí ó tí èèyàn bá ti lè ṣe èsì pínrín tó bá kú nípò kọjá mùsùlùmí ìyá ní lọ jẹ o wọn yìí sì kó fùfú lọ sálùkì yá mà dábàá pé kó kó lọ so yóò jìyà lọ ni kò sí ọ̀rọ̀ pé bóyá ẹyìn àfikún bọyọ kan bẹ wọn yìí sì kọrin bẹ orin kíni ọkọrin kú ó jìyà kú ni. torí akramakumullah sílẹ̀ ayé tí wọ́n wá pè lọ́gbẹ́ ẹ̀wọ̀n fún mọ́mì ní ibẹ̀ lọ́ọ́ tẹ̀bàtì. ńlọ́tẹ̀bàtì lórí rẹ̀ náà lẹ́wọ̀n máa ṣe làlàkókò fẹ̀fẹ̀ tí ò ní túmọ̀. akramakumullah nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma wala nabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam wani inna dunya kulaha mataa wa khayru mataa dunya almar'atu saliha rawahu al muslim anabi sallallahu alayhi wa sallam gbogbo ayé ẹrù gbádùn ni ṣùgbọ́n ẹ̀sọ́ ẹ̀sọ́ lò ẹ̀sọ́ mú èsì gbogbo ẹ̀ náà lọ́yẹ kẹ́ ẹ̀ dàyà kù ànábì ní èyí tó lóore jù nínú ẹrù gbádùn ilé ayé ó níyàwó rere yẹn ni pé nínú tọ́ yẹ kẹ́ ẹ máa wá nu ayé nù ẹ rí i pé a sọ yìí pé àwọn olùgbàgbọ́ òdodo ti wọn wọn máa ń sẹ̀sà tí wọ́n lò nu ayé ni o ti dé púpọ̀ fẹ́fẹ́ yàwó má kàn fẹ́ obìnrin kóbìnrin ìyàwó rere kọ́ máa wá nínú nǹkan tí è jẹ́ kéèyàn padà wá pàdánù nù ìyàwó rere ni kò a ó tiẹ̀ sanra ìyàwó tó sanra lè mí wá a ó tínrín ìyàwó tínrín lè mí wá a kọ́dà àbíyèsí ó wà attractive ó wà gbogbo rọ́bùrúkú ìyàwó rere kò sì lè jẹ́ ìyàwó rere àfi jẹ́ mùsùlùmí àfi jẹ́ pé sallallahu alayhi wa sallam àyè mọ iye ẹlòmíì tari pé kò sí lọ́mọ látàrí ìyàwó ni ọlọ́wọ́ fẹ́ dọ̀kásì ọfẹ́ gloria so àwọn bá sọ pé kò sí ọ̀rọ̀ pé sọ láti má dípò kí bàbá ọjẹ́pò ní ẹ stẹ́rìn tá à ń fi wọkọ̀ wà lọ́dọ̀ rẹ̀ ìyá gbà má lọ ìyá gbà má lọ lọ́ba di pé ẹ ẹ ní bínú ni fa ẹ ní bínú pẹ̀lú mi mọ́tíláṣí má fa ẹ gbọ́dọ̀ káwọ̀ ọmọ bínú àbíkọ́lọ̀ ọmọ bínú sí ọ <laughs> tiwa ti jẹ́ ọlọ́run tí ó ju ọ̀nà ni kó má bínú sí ọ ìjọ sì ní tí ó bí ọ̀nà tí ò ní tí ó bínú sí ọ oníkọ́ba Islam àábí ọ mùsùlùmí ó di kèfèrí ọ̀hákún kèfèrí yẹn náà ní tààrà. akramakumullah ó tún wá nínú hadith sahel ibn sa'id ibn sa'idi radiyallahu anhu ó ní àwà pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan ní dulxuleifa dulxuleifa ibẹ̀ ni wọ́n ti máa ń gbé miqat ní madina tí bá fẹ́ lọ sí hajj àbí umra ní makka Zulhulayfa lẹ lọ lẹti lọ gbé al-ihram wọn lànà bí bá rí àgùntàn kan tó ti kú kalẹ̀ anabi wa ń bi àwọn sàhábà yìí pé sẹ́rù àgùntàn yìí lè jọ ẹni tó ní lójúmọ́ wọn ni rárá o òkú ń bẹ ti ẹran kò lè jọ ẹni tó ní lójúmọ́ anabi wa ni fa walladhi nafsu muhammadin biyadihi mo fi ọlọ́run ọba tẹ́mi muhammadu bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra.

anábìyẹn ولو كانت الدنيا تزن عند الله جناح بعوضة ما سقى كافرا منها قطرة تبقى جاك اللي هي بكورة تبقى بلوري أصوان تبقى لو جاك ووتو إياك كانينو يا مديج تيفاني tó bá kí gbogbo ayé yìí bá wúwo tó ọ̀kan nínú ìyẹ́ méjèèjì tẹ́ ẹ̀ fán ní ọlọ́run ọba ìbá ti mú kí káfìrí kó rí ẹ̀ka kan omi ẹyọ kan múnú ilé ayé ìyẹn ni pé ilé ayé yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run débi wípé ó fúyẹ́ ju ìyẹ́ ẹ̀fọn lọ ẹ̀dákùnbó lẹ̀fọn gan ti wúwo tó táwọn á ń sọ̀rọ̀ ìyẹ́ kan nínú ìyẹ́ rẹ̀ méjèèjì gbogbo ilé ayé rọ́ yìí kéde sí ilé ayé rọ́ gbogbo bó ṣe rí yìí kò wúwo lọ́dọ̀ ọlọ́run tó ìyẹ́ kan nínú ìyẹ́ méjèèjì tẹ̀ fani. ni nítorí tó bá lọ wúwo tó ìyẹ́ ẹ̀ fún ni ọlọ́run ọba ìgbà ti jẹ́ kí káfíìrì kó rí ẹ̀ kankan omi ẹyọ kan kó rí mu nínú ilé ayé yìí tí ilé ayé tó mọ̀ á tẹ̀ bàtì mu nọ́nsẹ̀nsì kọjá mọ̀ kankan irun lásán ẹrù ẹ̀sán jẹ́ àwọn tó ní lánàá ń bò làwọn wà wọ́n ti lọ bí ìgbà tó lọ́wọ́ bọ̀ ṣẹ̀dá wọn rí àwọn táwọn à ń bẹ̀ náà lónìí báwọn kò sì máa sọ lẹ́yìn wa nu ń bò làwọn náà wà àwọn náà lọ́njọ́ kan náà ni nígbà kálukú bá sì ń lọ àní mò ń kankan lọ àmọ́ ọ̀nà tá a gbà kójọ ọ̀nà tá a gbà wá ọ̀nà tá a gbà ló ẹjọ́ rẹ̀ ọmọ bá wa lọ títí dàlù kìyàmù kọ́lọ̀ ń sànù wa ilé ayé tí ọjà máa ń kankan ẹ̀kítọ́ bá lọ níyì pínrín ni. ọlọ́run ọba ọba ti fún kèfèrí lómi mú bẹ̀ ṣe náà làwọn máa wá tẹ́ bàtì iná làwọn akàkùn ojú rẹ̀ wá pọ́n bí ojú àgbà kò nítorí ayé tó bá ti rá àwọn tán tó ń du ayé ojú rẹ̀ ọ̀pọ̀n ni ó sunu dúdúdú bíi tàgbákò ilé ayé rọ ilé ayé rọ ilé ayé rọ àti ẹ̀mọ́kọ mi ta tún lè pé irọ́ yìí náà ni ẹ wọlá irọ́ kọjá mọ́ kankan irọ́ wọ́n bí ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n léèrè wọn ni ayyu khalqillahi asghar kí ló ń mọ tó lọ ń da tó kéré jù náà bá bí ẹyin náà léèrè kí lè bá wí sẹ́wọ̀n káwọn ọmọ sọ pé ah, ọmọ náà kún ní ọ̀jẹun o ọmọ náà kún ò sí fojú lásán wọn ní èwo lọ́lọ́ ń dá nínú ẹ̀dá tó kéré jù ìbéèrè ńlá ọ̀jọ̀gbọ́n yìí wá ní adónìyà ilé ayé yìí gbogbo ilé ayé yìí ó ń lẹ̀dá tó kéré jù á ah, ẹ dákun ẹ mo rò pé béèrè mo ṣe sà mo ní ẹ̀dá wo tó kéré wọn ní ilé ayé la pè àbí wọn náà gbéde ilé ayé ó kí ló dé gbogbo ilé ayé yìí kọ̀ wọ́n ìyá kan nínú ìyá méjèèjì àwọn gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dà ẹni tó wá sí rere náà ó ní lọ́nà bá ní ajẹ́ pé gbogbo ẹni tí bá wá ń gbélé ayé tí ń gbé tayọ àlá rẹ̀ ńtọ́ dájú òun náà ni pé òun gan-an náà yóò wá yẹpẹrẹ jọ ẹ̀fọn lọ. ẹ wàláhì gbogbo ẹni tẹ bá rí ọ ah, ayé mi ǹjẹ́ ah, kẹlẹ kọ bàmí láyé jẹ ah, ọ̀nà tí mo ti ń jẹ ǹjẹ́ bàbá lájọ fún orogún òwò ni kí ni. ọgọbàjẹ ilẹ̀ ti má irọ́ lásán òfútu fẹ́ wọ́n gan ó kéré kọjá ẹ̀fọn torí tó ń jà sí òun òun náà fúyẹ́ ju ìyẹ́ kan nínú ìyẹ́ ìyẹ́ méjìlá bìlífù pé ẹ̀fọn ni lọ ó ní ìyẹ́ ẹyọ ẹ̀fọn gẹ́gẹ́ tó bá ìbẹ̀rún báyìí wọ́n kú ni ẹyọ kan wọ́n á ní gbogbo ilé ayé yóò wúwo tó Allahu Akbar torí ẹ ẹ jẹ́ ká ronú o àǹfààní pé èèyàn gbọ́ òní kéèyàn ó ṣiṣẹ́ tọ̀ oníkálukú wọn mọ̀ pa àṣìǹbì lánàá kọ́lọ́n tó pé káwa náà máa bẹ láyé lónìí ọ̀la àwọn èèyàn míì ni ọmọ gbáyé ǹjẹ́ èèyàn bá sì gbọ́ téèyàn tẹ̀lé iní máa ń ṣèèyàn láǹfààní yàtọ̀ sí èèyàn gbọ́ téèyàn fetí pàlàbà ìyí máa dìbà ẹjọ́ ni sébò sì gbọ́ ẹ fẹ́ sọ fún ẹ wọ́n sọ fún ẹ kí ló dé tó fi wá pé ní tiwọn ní kò dáhùn iná lọ́ọ́ bá kú kò burúkọ tẹ̀síwájú pẹ̀lú sẹ́ẹ̀rẹ́ tó ń ṣe kò sí tó burú pẹ̀lú kọ́ ọmọ wa bárísìkì rẹ̀ ó sì lékún sí i àmọ́ má jọ jẹ́ torí ayé lásán torí òun wáyé fáyé òfò ní Ma já sí ìyẹn máa wáyé fọ̀rùn gbogbo ń tọ́rin inú ilé ayé yìí má jọ jẹ́ pé ìwọ lọ́mọ agbẹ̀yìn níbi àti fi máa wọ̀rùn níbi àti fi máa wọ̀rùn má jẹ́ kó wọ́ jọ́gà rẹ ìwọ ní kó jọ́gà owó rẹ nítorí tówó rẹ bá jọ́gà rẹ àwọn ọmọ rẹ ó padà bá níbi tó bá kó pamọ́ sí. Si àmọ́ tí wọ́n bá dọ̀bọ̀ owó rẹ ó lè ti ṣe ra rẹ láǹfààní fún tí ó wúlò fún ọ́n bí àti tí ó wúlò fún ọ lọ́la. torí ẹ ọjọ́ ká tara pípélé ayé wa tá a wá ojoojúmọ́ ayé là ń gbọ́ tí wọ́n sọ pé lágbájá kú tàmẹ̀dó lọ dóòlò sí láwọn èèyàn tó ṣe pé ń bẹ́nu wọn ẹni tó jẹ́ múmi ni tí kìí fẹ̀sìn ọlọ́run ọba ṣeré. níwọ̀n bá ń táwọn èèyàn ríran rí nínú àti àtiwọ́ ẹlòmíì nínú àwọn tó kù wọ́n lè jẹ́rìí dáadáa fẹ́ lómi pé lágbájá ẹni ọlọ́run ah ọlọ́run kò foríjì ẹlòmíì ó sì kú ntí àwọn èèyàn ríran rí lára rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ní ọ̀daràn paraku tó ikú kọ̀ fẹ́ràn ẹ̀sìn ọlọ́run rárá rárá alátakò ńlá ni fún lọ aláìfẹ́ gbọ́ ni nípa àlànà anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam bọ́lá àwọn àtànàbí bá ní ibi ní ẹrìn sí ibòmí ni ó àwọn èèyàn gbà gbogbo wọn náà ní ń kú sẹ́mi pé gbogbo ẹ̀ ó tó ń wà fún wa àwa náà a lọ ńjọ kan táwa bá wá lọ kí lẹ rò pé wọ́n sọ ń pa wa àwa là ń kọ̀wé rẹ̀ lẹ̀ báyìí kọ ìwé dáadáa nípa ara rẹ o kọ ìwé dáadáa nípa ara rẹ̀ lódodo ètí màlẹ́kà ti kọ́ ń pa rẹ̀ òun lọ́jà ṣùgbọ́n ìtàwọn èèyàn náà tí wọ́n tún sọ ń pa rẹ̀ tó ọ̀bá sí ma òun náà ò sí fọwọ́ rọ́ sẹ́yìn nítorí pé antum ṣòhadà Allahi fil ard bẹ́ẹ̀ náà nábì wí ẹ̀yin lẹ́lẹ́rìí fọlọ́n lórí ilẹ̀ ọlọ́run ẹlẹ́dàá kó fún wa ń sẹ́rẹ̀ sí ọlọ́run ẹlẹ́dàá kó ràn wá lọ́wọ́ kó má jẹ́ kí ilé ayé yìí kó tàn wá jẹ kó má jẹ́ kí nǹkan tí tàn kọ́gbà tí ò ní tán kalẹ̀ lọ́wọ́ wa ọlọ́run ẹlẹ́dàá wa kọ́ ṣàánú wa kọ́ mọ̀ wò bá a ṣe burú kó forí jìn wá kọ́ ṣàánú wa kọ́ mọ̀ wò bí ṣe wọ́ wò ṣe dáa kó forí jìn wá ọlọ́run ẹlẹ́dàá wa kó jẹ́ kí gbogbo wa ká parí ilé ayé wa lórí al-iman kó jẹ́ ká máa sẹ̀mí lórí al-islam àwọn asẹ́tì ọ̀dà àwọn àwà tó burú ó kéré ni ó tóbi ni ọlọ́run kó gbà sọnù kúrò lọ́wọ́ wa àwọn àwà tó dáa àwọn àti tó sún wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó fi ṣe wa lọ́ṣọ̀ọ́ ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣoore fún wa kárí àwọn ọmọ wa kó ṣoore fún wa kárí àwọn aya wa àwọn òbí wa tó pé àwọn ti kú ọlọ́run kó bá wa foríjì wọn gbogbo àwọn tó kú lórí Islam nínú wa ọlọ́run kó foríjì wọn ọlọ́run kó kẹ́ wọn ọlọ́run kó gẹ̀ wọn ọlọ́run kó bá wa síjú àánú ẹ̀wò wọn àwọn ẹni tó bí wọn tí wọ́n sì ṣẹ́kù láyé dì sí yìí báyìí ọlọ́run ọba má fi àìdá kó má fi tú wọn ká ọlọ́run kó ṣe dáadáa fún àwọn òbí àti àwọn ọmọ wọn dáadáa tọ́mọ ṣe tóbi ó fi jẹ́ ikọ́ yọnu sí ọlọ́run kó fún àwọn ọmọ ṣe dáadáa tóbi náà ṣe tọ́mọ náà fi jọ́ máa re sí ọlọ́run kó fún àwọn òbí wa ṣe dáadáa ọlọ́kan ọ̀jọ̀kan ọlọ́run ọba kó bá gbé wọnú ìlú wa ọlọ́run kó bá gbé wọnú ìlú wa ọlọ́run kó bá gbé wọnú ìlú wa tó bá gbé wọnú ìlú wa tán kó ṣe lóore tí ó lálùbáríkà kó ṣe lóore tí ó lálùbáríkà tó bá wọ bẹ̀ tán kó jẹ́ kí ìpín àwa mùsùlùmí kó pọ̀ jù kó jẹ́ kí ìpín àwa mùsùlùmí kó pọ̀ jù ká rántí pé lásìkò tá à ń ronú nípa abílẹ̀ ayé wa ti ṣe ma àti bó ti ṣe yẹ ká máa ṣe nínú rẹ̀ ká lè bá àrí dáadáa gbà lọ́dọ̀ ọlọ ká rántí pé ara ń ti yá rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ oní àná ti máa ṣe àsọ̀lẹ́tù lọ́pọ̀lọpọ̀ fọ́gà wa síwájú wa anabi tiwa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá táwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀lẹ́tù fọ́gà wa yìí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 وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله